inú ọgbà fásitì èkó tí àgòrò ti ń ṣiṣẹ́ ló ti lọ jalè tọ́wọ́ fi tẹ̀ ẹ́ ọkùnrin kan tó ń ṣiṣẹ́ kólẹ̀kódọ̀tí àgòrò yusuf ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ nílé ẹjọ́ májísírẹ́ẹ̀tì tó fìkàlẹ̀ sí yàbá nílùú èkó níwájú onídàájọ́ sa salawu tí onídàájọ́ patrick nwanka dilé mú fún lórí ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn án wáyà iná ni wọ́n ló jí ká níléèwé gíga yunifásitì èkó unilag Godwin Oriabure tí í ṣe ọlọ́pàá olùpẹ̀jọ́ sọ fún ilé-ẹjọ́ pé ọjọ́ kejì oṣù kẹjọ ọdún yìí ni ọkùnrin náà lọ jí wáyà tí wọ́n fi ń fa íńtánẹ́ẹ̀tì láti ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ nínú ọgbà ilé-ìwé náà tó sì dá wàhálà àti ìdàrúdàpọ̀ sílẹ̀ ní ẹ̀ka náà ẹ̀sùn náà lọ báyìí ìwọ àgòrò Yusuf àti àwọn ọ̀rẹ́ rẹ̀ kan jùmọ̀ lọ jí wáyà íńtánẹ́ẹ̀tì ẹ̀ka tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ká ní yunifásitì Èkó tó wà ní Àkọkà Yábà nípínlẹ̀ yìí ní déédé aago mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ kejì oṣù kẹjọ ọdún yìí èyí sì rọrùn fún wọn láti ṣe nítorí pé inú ọgbà náà ló ti ń ṣiṣẹ́ kólẹ̀kódọ̀tì agbèfọ́ba ní ẹ̀ṣẹ̀ tí ọkùnrin yìí ṣẹ̀ lòdì sófin ó sì ní ìjìyà nínú òfin ìwà ọ̀daràn tìpínlẹ̀ èkó tọdún 2015 nígbà tí wọ́n béèrè lọ́wọ́ olùjẹ̀jọ́ bó yóò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tàbí kò jẹ̀bi ó ní òun kò jẹ̀bi pẹ̀lú àlàyé nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Patrick Nwanka fààyè béèlì ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand naira sílẹ̀ fún un àti onídùúró méjì ní iye kan náà lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún twenty twenty three yìí Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé online tv.